ìfihàn orí kejìlá. mo wá rí àmì ńlá kan ní ọ̀run obìnrin kan tí ó fi oòrùn ṣe aṣọ tí òṣùpá wà lábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó dé adé tí ó ní ìràwọ̀ méjìlá obìnrin náà lóyún ó wá ń rọbí ó ń jẹ̀rora bí ó ti fẹ́ bímọ mo wá tún rí àmì mìíràn ní ọ̀run ẹranko ìwèlè ńlá kan tí ó pupa bí iná tí ó ní orí méje àti ìwo mẹ́wàá ó dé adé méje ó fi ìrù gbá ìdá mẹ́ta àwọn ìràwọ̀ ojú ọ̀run wọ́n bá jábọ́ sórí ilẹ̀ ayé ẹranko ìwèlè yìí dúró níwájú obìnrin tí ó fẹ́ bímọ yìí ó fẹ́ gbé ọmọ náà jẹ bí ó bá ti bí i tán obìnrin yìí bí ọmọkùnrin tí yóò jọba lórí àwọn orílẹ̀-èdè pẹ̀lú ọ̀pá irin abájá ọmọ náà gbà lọ sọ́dọ̀ ọlọ́run níwájú ìtẹ́ rẹ̀ obìnrin yìí bá sá lọ sí aṣálẹ̀ níbì kan tí ọlọ́run ti pèsè sílẹ̀ níbẹ̀ ni ó wà lábẹ́ ìtọ́jú fún ẹgbẹ̀fà ọjọ́ ó lé ọgọ́ta ogun wa bẹ́ sílẹ̀ ní ọ̀run Míkáélì àti àwọn áńgẹ́lì rẹ̀ ń bá ẹranko ìwèlè náà jà ẹranko ìwèlè yìí àti àwọn áńgẹ́lì rẹ̀ náà jà títí ṣùgbọ́n kò lágbára tó láti ṣẹ́gun wọ́n bá lé òun àti àwọn áńgẹ́lì rẹ̀ kúrò ní ọ̀run wọ́n lé ẹranko ìwìlì náà jáde ejò àtijọ́ ní tí a pè ní èṣù tàbí sátánì tí ó ń tan àwọn tí ó ń gbé inú ayé jẹ wọ́n lé e jáde lọ sínú ayé àti òun àti àwọn áńgẹ́lì rẹ̀ mo wá gbóhùn líle kan ní ọ̀run tí ó sọ pé. àkókò ìgbàlà nìyí àti ti agbára àti ìjọba ti ọlọ́run wa àti àkókò àṣẹ kristi rẹ̀ nítorí a ti lé olùfisùn àwọn onígbàgbọ́ ara wa jáde tí ó ń fi ẹjọ́ wọn sùn níwájú Ọlọ́run wa tọ̀sán-tòru wọ́n ti fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n jẹ́ ṣẹ́gun rẹ̀ nítorí wọn kò ka ẹ̀mí wọn sí pé ó ṣe iyebíye ju kí wọ́n kú lọ nítorí náà ẹ máa yọ̀ ẹ̀yin ọ̀run àti ẹ̀yin tí ẹ̀ ń gbé nínú wọn ó ṣe fún yín ayé àti fún òkun nítorí ètùtù dé sáàrin yín inú rẹ̀ ń ru nítorí ó mọ̀ pé ìgbà díẹ̀ ni ó kù fún òun. nígbà tí ẹranko ìwèlé náà rí i pé a lé òun jáde sínú ayé ó bẹ̀rẹ̀ sí lé obìnrin tí ó bí ọmọkùnrin nì kiri ni a bá fún obìnrin náà ní ìyẹ́ idì ńláńlá méjì kí ó lè fò lọ sí aṣálẹ̀ níbi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ fún ọdún mẹ́ta àti oṣù mẹ́fà tí ó fi bọ́ lọ́wọ́ ejò náà ni ejò yìí bá tú omi jáde lẹ́nu bí odò kí omi lè gbé obìnrin náà lọ ṣùgbọ́n ilẹ̀ ran obìnrin náà lọ́wọ́ ilẹ̀ lanu ó fa omi tí ẹranko ìwèlè náà tú jáde lẹ́nu mu inú wá bí ẹranko ìwèlè yìí sí obìnrin náà ó wá lọ gbógun ti àwọn ọmọ rẹ̀ yòókù tí wọ́n ń pa àṣẹ Ọlọ́run mọ́ tí wọ́n ń jẹ́rìí ìgbàgbọ́ nínú Jésù ó dúró lórí iyanrìn etí òkun